ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem mo rò pé gbogbo àwọn àlàyé táwọn afáwa Zainul Abidin Usama tí wọ́n ti ń bá wa sọ látàárọ̀ nípa ọ̀rọ̀ pàtàkì àwẹ̀ Ramadan náà ni àti yanjú láàrin ara wa Ọlọ́run dákun mọ́sà san wálẹ̀ san rí àwẹ̀ náà táwa bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi ọlọ́njà pọ̀rẹ́ dada pẹ̀lú alihamudulilayi ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run aláìlá àdẹ̀dúpọ̀ lọ́dọ̀ Ọlọ́run pé tábà wo àwẹ̀ wa láti bí ọdún méjì mẹ́ta sẹ́yìn sísìn Ọlọ́run ní gbogbo rẹ̀ kó máa bára wọn mu kí ó máa àwọn èèyàn wa wọn ti a adopt uh, technology uh, system of finding moon sighting eh, ó rà pé yẹn ni ó ń yẹn máa lọ déédéé ṣùgbọ́n nípa bẹ̀yẹn náà mo fẹ́ béèrè béèrè ní lọ́wọ́ stars wasa because ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sán pé oríṣiríṣi àwọn afa then àgbóyún kálukú ó yàtọ̀tọ̀ síra wọn hmm? àwọn kan wípé ká fi ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé science technology ká fi wá oṣù ó máa fún wa ní accurate pé oṣù máa yọ níjọba yìí oṣù máa yọ lásìkò báyìí àwọn nǹkan àwọn mọ̀ àwọn nǹkan bẹ́tẹ́ kan gbé àwọn ẹ̀rọ kan kalẹ̀ tẹ̀rọ yẹn á sọ fún wa pé bó ṣe máa rí nì so àwọn kan wá ní pé irọ́ o bá nábì ti ṣe tí wọ́n máa wá oṣù táwọn alárúbáwò oko kan wá bá nábì wípé òun ró oṣù tánábì tó pé àtẹ́sẹ́rẹ́ ńlá ilá ilá ni tó ní bẹ́ẹ̀ ni tó Bilal ẹ lọ lè pèrò káwọn èèyàn pé bẹ́ẹ̀ ló ti yẹ ká máa ṣe ká máa retí kan tó pé wọ́n lọ́sùn wọ́n lọ́sùn wọ́n lọ́sùn tá a bá dẹ̀ wòye ọ̀rẹ́ pé ń gba controversy lẹ̀ láwọn ọdún tó ti pẹ́ kò láti bí ọdún mélòó kan tí a ti bẹ̀rẹ̀ sí lo technology yìí ní ariwo kìíní yẹn ń lọlẹ̀ díẹ̀ díẹ̀ but tòun ti bẹ́ẹ̀ àwọn àfa kan sì ti criticize yẹn wọ́n fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ sà nípa káfí technology gẹ̀ẹ́tì oṣù àti kádùndùn pé akàtà àwàjá náà bá àná èwo ni ẹ̀yin rò pé ọba mu gẹ́gẹ́ bí àsìkò táwa yìí ọlọ́run kí ó gbàdúrà wa sà. àmín. ká fi ìmọ̀ tẹkinọ́lọ́jì hmm. ká fi dictate yusu kò sábúrú ń bẹ̀ torí pé ní alukurani sọ wípé má farratina minal kitabi min shay'in hmm. olúwa ní gbogbo nǹkan ló ń sọ̀rọ̀ ń parí kódà àwọn ìmọ̀ míì wà tí ò tí ì wo ayé ní ìsìlẹ̀ alukurani sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ tó ṣe pé yóò padà mọ èyìnbó padà bí àwa dúdú náà ni àbáwáláwò funfun ìmọ̀ padà mọ débẹ̀ hmm. so kò sábúrú nù ká gbé tẹkinọ́lọ́jì kalẹ̀ ká fi wọ́ oṣù tó ti yé kò sáburú ń bẹ lókun ìgbà tí wọ́n bá ti fún wa ní accurate answer tó ti yé kò sáburú nù rẹ̀ ká gbé nǹkan ẹ̀rọ kan kalẹ̀ tọ́lá ayé ń lajú sí ni ayé ń lajú sí ni ńjọ́ lánàá táwọn àti Islam bẹ̀rẹ̀ oníbó ti bẹ̀rẹ̀ tó ti yé tó níjẹ̀ta oníbó ti rí lónìí tá a wà yín náà nísìn kìíní àá rí i pé ọ̀làjú àti kí ayélujára wọn ń fẹjú sí ni so lópin ìgbà tí technology ọba ti fún wa ní answer direct tá a fẹ́ so kò sáburú nù rẹ̀ torí pé ní ìmọ̀ tá à ń sọ iná ní alukurani ti discover wọn kalẹ̀ alukurani ti sọ wọn kalẹ̀ lẹ́ẹ̀mọye ọdún sẹ́yìn hmm. so kò sábúrú ni ká fi kí ni ká gbé kalẹ̀ bàbá wa àdìsí ànábì tá ànábì sọ pé ní itlubul ilma walau kana fi sin ànábì ní ẹ wá ìmọ̀ ẹ wá ìmọ̀ ẹ wá ìmọ̀ kódà kíbi tẹ́ ẹ ti fẹ́ wá kó jìnà bí ilẹ̀ China hmm. tó ti tábà wọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ lónìí àá pé wọ́n mú wa bá wa náà ni so ìmọ̀ tábà wá lè lò tó lè mú wa rọ ẹ̀sìn lọ́rùn tí ò ní fẹ́ ká tún máa sépa inú hmm. àwọn kan sọ báyìí àwọn kan sọ báyìí tí ò ní sí yẹn ń bẹ̀ tó ká tèrè lú mọ̀ bẹ́ẹ̀ àmọ́ ọlọ́run kó sànú àwa tí à ń sí islam lónìí oríṣiríṣi ni wá hmm. àwọn kan bẹ tí wọ́n dúró lé lórí ni pé fàmọ̀ ṣẹ́yìdà mi ń kun mọ̀ sahara fàlìyẹ sùnmù. àwọn èèyàn náà tún bọ àwọn èèyàn náà tún bẹ ọkọlọ wọn sànú wa ni o. wọ́n bẹ àwọn tí ẹ gbà pé tẹkinọlọjì kan bẹ. bẹ́ẹ̀ni wọ́n sọ pé rárá o ó dijọ́ bá gán ní ẹ̀ báyìí. ó dijọ́ táwọn báyìí bẹ́ẹ̀ àwẹ̀ tí wọ́n ti wá mọ di mẹ́ta mẹ́rin làwẹ̀ tí wọ́n sẹ̀ máa dẹyọ̀ kan. Ah, ah tó ti àmọ́ gbọ́ eléyìí ní ìsìn gbọ́ ẹjẹ́ á padà tó hmm. ti lókun ìgbà tí tẹkinọ́lọ́jì bá ti ń fi wá mọ̀nà iná ìmọ̀ tá à ń sọ yìí ní ìsìn mọ́ ọlọ́ọ̀ni tó ti tó lókun ìgbà tí bá ti ń fi wá mọ̀nà lókun ìgbà tí bá ti ń ṣiṣẹ́ lára wa lókun ìgbà tí bá ti ń fún wa ní ta fẹ́ tó ẹjẹ́ á máa ṣe kí ni ẹjẹ́ ká máa tẹ̀lé torí a rí pé láti bí ọdún tí a ti darí síbẹ̀ nísìn ọlọ́ọ̀ni kẹ́nu wọn máa ṣe kí ni kẹ́nu wọn máa kò níbi ìbẹ̀rẹ̀ àwẹ̀ àti níbi ìparí àwẹ̀ Mm. so gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń ṣiṣẹ́ lórí rẹ̀ kọ́lọ̀ kó mọ́ kún wọn lápá láíláí so kọ́lọ̀ kó ń sàmọ̀ wà pẹ̀lú wọn so ká lo technology lórí ọ̀rọ̀ ẹ̀sìn so n tó da púpọ̀ jù ni so kọ́lọ̀ kó wọlé abẹ́ kó dúró ti ẹnì kọ̀ọ̀kan wa. àmín ya Allah ah ah ọlọmọ sábà sanyín lẹsàn rẹ torí pé ifun nígbà tá a fẹ́ tá a múra àti bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn mo tún fàtìkù yìí náà mo tún ní kí bàbá wa eh, the grand chief imam of Lagos bàbá wa fadilat sheikh imam Suleiman olúwatóyìn nọ́là àti bàbá àdínì of Lagos bàbá wa fadra sheikh alhaji abdulhafiz abu nọ́là àti gbogbo àwọn àgbàlagbà bẹ́ẹ̀ tọ́já sí pé hmm, wọ́n gbé ìjókòó kan kalẹ̀ látàyè bàbá wa ìmáàmù àná ló ti wà bẹ́ẹ̀ chief eh, ìmáàmù wa garba tí wọ́n wọ́n relé kọ́lọ̀ mọ́sàbá kẹ́ wọn bá gẹ̀ wọ́n bàbá ìmáàmù tòun náà tún wá gbà bẹ́ẹ̀ pé ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ wọ́n á pe àwọn ọ̀jọ̀gbọ́n jọ ní Central Mosque ní Èkó wọ́n pe gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n jọ̀gbọ́n àwọn tó nímọ̀ nípa technology bàbá wa fada sheikh abdulhakeem lawal wọ́n bá wa sọ̀rọ̀ ńbẹ̀ bàbá wa sheikh abdulrazak wọ́n bá wa sọ̀rọ̀ ńbẹ̀ tó jẹ́ pé àwọn nímọ̀ nípa astronomy ọ̀nà tí wọ́n ń gbà fi wá oṣù ní ìmọ̀ tìgbàlódé wọ́n calculate ẹ̀ fún wa bẹ́ẹ̀ bí ṣùgbọ́n pé báyìí nǹkan báyìí ni ó ṣe bí nǹkan bá jẹ́ báyìí nǹkan báyìí ni ó ṣe tó bá di báyìí ọjọ́ báyìí ni ó tún ṣe báyìí gbogbo kíní ẹ̀ ni wọ́n ṣe lálàyé fún wa tó dájú pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ làwọn la kọ́ ń bẹ̀ níjọ́ náà tí wọ́n ṣe ìjòkó náà ọlọ́run dákun musa gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run nàbílẹ̀ lọ́dọ̀ pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà gbogbo tá a dẹ̀ ṣe ń bẹ̀ náà pẹ̀lú ògùn ọlọ́run káwẹ̀ yìí tó tán kátó láàrin ọ̀sẹ̀ tá a tiẹ̀ wáyé náà ni á gbìyànjú ká tiẹ̀ mú díẹ̀ wá sójú wòran sójú wòran yín ilé kẹ́yìn náà lè rí bá rí àwọn nǹkan tá a ṣe ń bẹ̀ ọlọ́run dákun bàbá wa ìmáàmù wa náà ọlọ́run musa wa asalikun dáadáa Ibrahim Afini ọlọ́run musa wa adúró tì yín ọlọ́run nàbílẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀kọ́ adúró tì bàbá wa ìmáàmù ọlọ́run ọlọ́run ẹni ọlọ́run la ilaha illallah bàbá wa hmm, oṣù Ramadan oṣù ọlá oṣù ọlá ni oṣù kẹni wọn fẹ́ béèrè kí lójúṣe àwọn obìnrin nínú oṣù Ramadan fáwọn ọkọ wọn káwọn táwọn ìyá wa ti wò wáyé náà kán lè mọ̀ wípé àwọn tún ní extra second, kan àwọn ní extra aládàá kan táwọn tún lè gbà yàtọ̀ sí tọkùnrin ọkọ arọkùnrin bá ti gba mẹ́wàá ó pọ́sibú kọkùnrin kóbìnrin gba twenty o tó bá mọgbọ́n rẹ̀ dá nínú Ramadan tọ́lọ́run tó kẹ́ ọlọ́run kẹ́ àwọn aládàá kan kalẹ̀ dè wọ́n mo fẹ́ kẹ́ bá àwọn èèyàn náà fún wọn káwọn obìnrin ó lè mọ̀ pé yes àṣé oṣù àwọn gan lóṣù yìí. oṣù Ramadan yìí oṣù tí a máa gbààwẹ̀ ń bẹ̀ tá a máa jẹ sàárì sàárì àti sínú àti gbogbo àwọn nǹkan tí ó mọ̀ mú àwẹ̀ rọrùn fún ọkùnrin tó bá gbà á gbogbo ẹ̀ ó wà lọ́wọ́ obìnrin torí wípé bàbá sùn lálẹ́ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara a ṣiṣẹ́ a lo ara látàárọ̀ a wá sùn lálẹ́ ara ń fẹ́ sinmi àsùgbà tó ń wá máa dùn yín làwọn ìyá wa láwọn ìyàwó wa ni wọn ó dìde wọn ó pèpè oúnjẹ fún wa fún sáàrì wọn bá pèpè oúnjẹ fún wa tán á jẹun bàbá jẹun tán á yànnà fìlà á ṣe àdúrà ṣe gbà á sùn tó tún wá di ìrọ̀lẹ́ tá a gbà wẹ̀ tó dúró ìrọ̀lẹ́ tá a fẹ́ sínú àsìkò ìsínú yìí àsìkò ìgbà tí ààwẹ̀ tí máa ń mú yàn lára gbogbo ìgbà ni tó ti làwọn ìyá wa ni wọ́n tún wá dìde ni wọ́n bọ̀ sí ilé ìdáná wọ́n dáná oúnjẹ fún wa wọn ò wá ní dáná oúnjẹ tí wọ́n bá rí ọkọ mi gbàwẹ̀ látàárọ̀ kí ni ó fi sínú léṣo kí ni ó lóúnjẹ kí ni ó mu kí ni ó ṣe gbẹ wọn àwa rọrùn fún wa tó ti bá a bá tún wá lọ ásámúta tó dé náà tá a bá tún lọ àtúnfẹ́ jẹun wọn ò tún dó tiwa náà ń túmọ̀ sí wípé ládàá sàárì kan tí wọ́n bá dá àbí ládàá sínú àbí ládàá pé wọ́n tiẹ̀ prepare wọ́n múnú wa dùn ní sáàrì ni o lọ́sàn-án àwẹ̀ ni o ní ìṣínú ni o ládàá tí ń bẹ̀ǹbẹ̀ fún ẹ ládàá tí ò ló ń kà ní. torí wípé lára ojúṣe pàtàkì tóbìnrin gbọdọ̀ máa ṣe nínú ilé ọkọ rẹ̀ ò ní ìtọ́jú ọkọ wà bóbìnrin bá ń tọ́jú ọkọ lásìkò bàtí ìsàkóso Ramadan ládàá ń bẹ̀ǹbẹ̀ fún àmọ́ tó bá tún wá jẹ́nu Ramadan dọ́bù ládàá ní bẹ̀ǹbẹ̀ fún tó ká má rí pé ah oṣù yìí oṣù tó tààtún nílé sunrun gbádùn ni tó bá tún dọ̀sán tá a bá tún fẹ́ rẹ́sì wọ́n tún ní ká máa dáná sínú káwa ìyàwó ilé àti gbogbo àwọn màmá nínú ẹ̀sìn ká mọ̀ rí bẹ́ẹ̀ ká mọ̀ ká rí nírí pé oṣù yìí oṣù tá a tún fẹ́ gbalada kúnlada ni oṣù tá a tún fẹ́ ní àgbéga àgbéga lọ́dọ̀ ọlọ́ọ̀ni oṣù tọ́lọ̀ tó fẹ́ fi tó fi máàkì orí inú ìgbésí ayé wa ni torí pé ní ká dáná stress ni ká mọ̀ sọ ní táwọn ń bẹ lára rẹ̀ tó ti yé o káwọn ìyá wa a fi oṣù yìí ni a fi bẹ̀ kún mú ní ọ̀kúnkúndùn kún dẹ̀ sí tọ̀yàyà tọ̀yàyà kó ṣe ti fẹ́ inú kí ládàá wọn kó lè ṣe kíni kó lè pọ̀ tọ́ra aládìsí ànábì tó sọ pé ń tò tasaharu ànábì ni ẹ máa jẹ sààrì fa inna fi suhuri baraka kò sí torí ìmọ̀ jẹ sààrì ń ga ni ẹni tó wá dáná sààrì ń ga ńkọ́ hmm. sààrì kó àlùbáríkà ń bẹ fún náà sòsì ládàá sì ń bẹ fún náà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní sínú gbogbo ìyá wa ọlọ́run kùn yín ní yóò fún yín ní okun àti agbára kódà rínú àwọn bàbá wa tí wọ́n máa sọ pé ní egun mẹ́sàn-án ní ń bẹ lára ọkùnrin méje ní ń bẹ lára obìnrin hmm. àmọ́ tó bá ti dunú àwẹ̀ egun méje ara obìnrin máa ń ṣiṣẹ́ ju mẹ́sàn-án tara ọkùnrin lọ torí gbogbo àsùbà tó yẹ kó rí ọkùnrin lóbìnrin ọmọ strong sí hmm. yóò jí lóru yóò dáná sínú yóò tún sáwọn iṣẹ́ ilé mi hmm ó ti ọlọ́run kó máa dùn ìnílá dáná. àmín ya Allah ah, ah. tó ọ̀rọ̀ lẹ́gbọ̀n o gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ẹ wà nílé tẹ́ ń gbá tẹ́ ń gbádùn ètò Ramadan Kareem sẹ́ni pé sẹ́ ládánlá gbà náà níṣẹ́ tẹ́ fẹ́ kù sí yìí ọlọ́run wà fún yín ṣe ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah tó pé kóbìnrin ó dáná sáré ó dáná sínú fọ́kọ òun náà ń gbàwẹ̀ ọkọ ń gbà sẹ́ni pé wọ́n àwọn àkọ́kọ́ nù ìwọ wá tún á dáná ó farabalẹ̀ dáná tọkọ rẹ̀ ó jẹ ó ti di two one wàláhì ó ti di two one bọ́kọ rẹ̀ mọ̀ fún ọ bí ọ mọ̀ fún ọ ọba tó ní yọ mọ̀ fún ọ gbìyànjú kó rí kó ṣe torí pé iṣẹ́ ládà pọ̀ ń bẹ̀ gan púpọ̀ ọlọ́run ó gbàdúrà ẹnìkan kan wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilá ilá ààrẹ fásitì kò ní rọ̀ gbọ́ ẹ̀yin ọkọ náà hmm, ẹ wá ṣe dáadáa sáwọn ìyàwó yín o ẹ tọ́jú wọn dáadáa ní Ramadan ẹ fún wọn lówó tó yẹ ẹ tọ́jú wọn tó bá tún wọn á dínú ọdún náà ẹ̀yin ẹ wo gbogbo wàhálà kọ́sẹ́ pé ẹnìkan náà bá ṣiṣẹ́ láàrin oṣù kan báwọn wọn bá fẹ́ gbowó oṣù ó ní ètò wọn máa gbà o aṣọ tó dáa náà ni ẹ rà fún wọn fọdún bàtà tó dáa ẹ rà fún wọn fọdún ẹ gèlè tó dáa ẹ rà fún wọn fọdún àwọn ìmúra wọn jẹ ọdún káwọn kẹyìn káwọn náà máa kún múra káwọn pé ah wàláì kódà ọkọ mi ṣe dáadáa sí mi èmi náà dẹ̀ tọ́jú ẹnu ọdún yìí kọlọ ndakùn sàgbẹdẹ nìkọkan wàhálà nàbí lọ́dọ̀ ọlọwọlá láìla ìlàlá ètò wa sì ń tẹ̀síwájú o ṣùgbọ́n ẹ jẹ́ ká dókè lọ́hùn náà torí pé kí ni àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ ká mú nínú Ramadan Kareem ó pọ̀ lọ́dún yìí sẹ́wárà láyé Ramadan tí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀yẹn oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ló kúnú ẹ̀ sídìí yẹn ti jáde síta ó ti jáde síta gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá need tí ò ti dọ́dọ̀ yín tẹ́ ẹ bá ti pè mí ẹgbẹ́ ọlọ́run á ṣètò bí a ṣe rí i pé ó dọ́dọ̀ yín tẹ́yìn náà fi láǹfààní lórí àlàyé Ramadan yẹn ṣùgbọ́n ẹ̀kọ́ pọ̀ ń bẹ púpọ̀ ẹ̀kọ́ pọ̀ ń bẹ púpọ̀ ẹ̀sìn ẹ̀kú kalẹ̀.